وطاعته أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد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 ما أعظم الإسلام حرمة الدماء فربنا سبحانه وتعالى جعل من قتل نفسا واحدة كمن قتل الناس جميعا ومن أحيا نفسا واحدة فكأنما أحيا الناس جميعا فربنا سبحانه وتعالى عظم شأن الدم حتى في هذا الدين الحنيف لا يطل دم امرئ مسلم إن علمت الدولة قاتله وإلا تؤدي الدولة ديتها أو ديته أمة الإسلام إن الله سبحانه وتعالى قص على نبيه محمد صلى الله عليه وسلم قصة أول جريمة القتل في التاريخ البشري في سورة المائدة وفي هذه القصة أعلمنا الله أن السيئات والمعصية أو المعاصي لا بد أن يعقبها الحسرة والندم بقول القاتل الأول يا ويلة ليس بقول القاتل الأول قال أعجزت أن أكون مثل هذا الغراب لما صار من النادمين أمة الإسلام من سن في هذا الدين الحميد سنة حسنة فعمل بها بعد فلو عجما من عمل بها وكذلك بده ببده من سن في هذا الدين الحنين سنة سيئة فعمل بها بعده فعليه وزر من عمل بها بعده ولا ينقص ذلك من أوزارهم شيئا جاء هذا من حديث الجرير ابن عبد الله البجلي رضي الله تعالى عنه وأرضاه ما ظنكم بقول رسول الله صلى الله عليه وسلم في من سن القتل جاء في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها كفل من دمها لماذا؟ لأنه أول من سن القتل فقال نفبر إلا تسوان مسلمين أنت وعليكم كرات جرفان النبي صلى الله عليه وسلم أنه وبرد هذا وما جاك يسمو بوا الله بان سلكون كان النبي وبان سلكون لاري أتيا وارا لأن النبي أتنا الصحابة لاري ذاكم توبان سامتوك pẹ̀lú ànàbíjọgbà àríkìyàmá máwà náà máwà ó ẹ̀yọ́n ìyànú ẹ̀sìn mo ń fi àtìkùnrin àmì ìbẹ̀rọ Allah subhanahu wa ta'ala gẹ́nu ìsinrẹ̀lẹ̀ ìsìbẹ̀rù rẹ̀ ànítàkùnlọ ẹja àjọkọ̀nà ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba ká níbi ìbẹ̀rù ti manafiki gbangba ọjọ́ ni ọlọ́run kọ̀rọ̀ jẹ́ ni ìsù ọlọ́run wa ń bẹ̀ àti wọ́n bẹ̀ nínú ọ̀dà ní kẹsì rẹ̀ nínú ẹrú tó dá fún kẹ̀ ní ó díáwà o mẹ́jì àwọ̀ àánú àti ọ̀dá fún yà rẹ̀ o díáwà nú ẹni tó fún sí àlìjẹ̀nà sí tí ó sì wà àlìjẹ̀nà mọ́sí wà lẹ́ni tó fún sí àlìjẹ̀nà sí tí ó sì wọ́ná jama'a ibi tí a bọ́ sí báyìí o náà ni sha'iratu min sha'airillah jẹ́bà sọ àwámírùú máa sí ọlọ́run àti mẹ́sì rẹ̀ ibi adé náà ni in tó bá dẹ́dà bábàrà tó gbé láńkẹ́ tí nǹkankan wọ́n bẹ̀ tó bá dẹ́dà bábàrà kò sí ẹ̀sì kankan tó ti wárí tó bábàrà rẹ̀ tó ìsìlámù o náà ni àdìmá ẹ̀jẹ̀ lè dìmá ìṣòrùmà ẹ̀jẹ̀ ní ọwọ̀ àwọn tí wọ́n wá jẹ́ ní ibi kìí sí ìsìláàmù yìí ìní ọkọ́kọ́ bẹ̀rẹ̀ wà lápẹ̀lú rẹ̀ báyé ṣe rí náà gbogbo nǹkan dáadáa ilẹ̀ ṣùmọ́ sọ ló tẹ́ bá ti wá rísù àtàmógún rẹ̀ àwọn ọmọ wa polówó nǹkan dáadáa lọ́nà òdì ìlú iná alájọ́ wa tí wọ́n bá níta ni yàwó àkọ́kọ́ yàwó àgbà ẹ pé ẹ̀sìn tó dé tí ń gbalẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí onílẹ̀ tí wọ́n ń sọ pọ́ ń fẹ́ fi kọ́ ààyè civilization àmú education wà wọ́n wá fún anílẹ̀ tán ilé ìjọsìn tí a kọ́ sórí ilẹ̀ ó tóbi ju ilé ìkẹ́kọ̀ọ́ àmọ́ lọ ọmọ àwọn tí wọ́n tún wá fún wọn lẹ̀ wọ́n tún jẹ́ ọ̀bà tún chéńjì ókọ nígbàtọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ní o bọ́ọ̀sáàtù ní o kìnígbà ní o àwó ní o ọ̀kanú àwọn àgbà olóṣèlú wọ́n ní ẹgbàbúrú rẹ̀ nígbà àwọn ohun àti ẹgbàbúrú rẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ ni wọn ò sí ẹsẹ mùsùlùmí náà mí bẹ nígbà tí wọ́n tún máa sa àwọn pẹ̀lú àwọn tí ń jíyàn kó wọ́n rí wípé àìmọye pastọ́sì iní ń ta ammunition fún wa eléyìí wá ń já mọ̀ pé gbogbo ẹ̀sìn tẹ́ ẹ bá ti rí pé kò sí ọgbọ́n fún àfi kó sọ ẹ̀sìn òdodo lóòkọ́ kóòkọ ẹ sọ fún pé ló gbé lọ́lọ́fà kápẹ́ ní tó gbé lọ́bá jẹ́niú jẹ́niú ti bá ń kí lọ fẹ́ mọ̀ báyìí lóòkọ́ jẹ́ sí kó tó wá sẹ́sìn rẹ̀ ó sì rí pé tọ́ọ̀ bá di Solomon àníṣàánú rẹ̀ tọ́ bá di gíríkà àníṣàánú rẹ̀ nígbàtọ̀ jẹ́ wípé bísínẹ́sì ṣùgbọ́n wa mùsùlùmí kí ló rẹ́ta fẹ́ sí ìntọ́lọ̀ ti níwàwó àwọn afẹ́ fi dọ̀rẹ́ ṣàìtọ́n àkọ̀yẹ ká síbẹ̀ o ṣúrùmọ̀tù dìmá ọwọ̀ tí bẹ fáwọn ẹ̀jẹ̀ àkọ́kọ́ pín sí mẹ́rin torí kútúbáyì ó súnmọ́ kó sì fẹ́ lé ní ogún àkọ́kọ́ hurmatu tí ń bẹ fún ẹ̀jẹ̀ gbogbo ẹ̀dà tó lọ ń ni ó kiriyó ni ó kèfèrí ni ó gbọ́gibọ̀pẹ̀ ni ó kìníkà ni ó kọ́dọ̀jẹ̀ kọ́dà kọjáde sí a àwà ń rí báyìí ó ní ẹ̀kàn mi báyìí èmi làkọ̀ bí èṣù nínú ìsìlámù gbogbo ẹ̀mẹ̀ pátá láì bójú wo pé ṣe ń sin lọ́wọ́ tí ò sin lọ́wọ́ àásọ̀nù ẹ̀sìn ṣúrùmọ̀tù dami alì ìsáni àmàtàni obì lọ́jẹ́ ni ó kọ́dà kọjọ́ mẹ́kẹ́ kọ́dà tó bóò ni ìsìlámù ṣe sì kí ọ̀rẹ̀ bóò ni ìsìlámù ṣe bàbára rẹ̀ àmọ́mẹ́ ó dé ní ẹlẹ́ẹ̀kejì hurmatu dìmáì alìjìmá ọwọ́wọ́ lọba dẹ́dà fi wọ ẹ̀jẹ̀ àwọn tí wọ́n èé ṣe mùsùlùmí ṣùgbọ́n ayọ̀ǹda kí wọ́n máa gbé pẹ̀lú wa àwọn alágbára nì hàn kan wọ́n fẹ́ máa gbé pẹ̀lú wa wọ́n èé ṣe mùsùlùmí àbí àwà ń lúwa bá ṣe wà iná ẹnìkan wá kọ́ lúwa ọjọ́ ọmọ amẹ́ríkà kọ́dà amẹ́ríkà ní tẹ̀bọ́m̀bù kí lórúkọ rẹ̀ Pakistan ní o bọ́yá kìníkẹ́ ní o lù tí a ń pé wọ́n gbókọ̀ sáàmù lè rí mẹ́ gbogbo ayé ìlú tí ń gbókọ̀ ìsìláàmù ní lọ wà kò sí ìlú tí ń lo ṣẹ̀ríà mahdo ní gbogbo ayé lẹ́nu ṣẹ̀ríà ọlọ́run ní àti ń dájọ́ kò sí wọ́n ni Afghanistan mọ̀ ní o Amẹ́ríkà bọ́ǹbù bẹ̀tàlánà èèyàn wá ní ọ̀rẹ́ kan ọba ni àwọn òfẹ́ wá sí Nàìjíríà pé ọ̀rẹ́ fún ní àkùrà dára Nàìjíríà ọwọ́ àjọmọ̀ amẹ́ríkà lọ́ba ah tí ẹ pa àwọn èèyàn lánàá eléyìí náà lè lọ kí ni àwọn tó sọmọ́rù nǹkan báwọn ìjọba nàìjíríà ọba kan amẹ́ríkà ó ní ẹwà mọ́ báwọn epo epo táwọn wà ní ma ń dá àpọ̀ mọ́ra wọn ṣùgbọ́n wọ́n lẹ́yìn tó ma ń parẹ̀ jà wọ́n tó ṣe mú lọ ọ̀dọ̀ ọlọ́run àwa níbèèrè tàbí bọ̀sìn nínú ẹ̀sì tó ń ṣe tí èèyàn bá kú tó fi yàálẹ̀ tó fi bàbálẹ̀ ọlọ́mọ obìnrin méjì ọmọ ọkùnrin kan obìnrin mẹ́rin bóòwó ṣe píngún ẹ̀ wà sọ nú ẹ̀sìn rẹ̀ kó sì máa mẹ́rin wá ó ti di igi á dẹ̀ irin dáadáa lókùnrin ẹ̀wọ̀n nígbà ọ̀bá yóò ní ní ọ̀bọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ìgbàlàlàwà ń sọ ìgbàlọ́ndà náà olórí yìí tí ò rí náà kò sí lójú ara rẹ̀ wọ́n nílà wọn ọ̀fẹ́ rírì fúrì ní sọ́lọ́ndọ̀mọ̀ àbí alábàbá kọ́ lọ́kọ̀ kọ̀mọ́mọ̀kọ́lọ́ rẹ̀ kọ́ wọ sọ́rùn kọ̀mọ́mọ̀kọ́lọ́ rẹ̀ kí gbogbo jẹ sí ọ wá gbé ẹ̀yẹ fún wa jàmáà àwọn kàndá tí bá ń bẹ́nu rẹ̀ sí àwa mùsùlùmí o ní kásàlàyé o ìwọ̀ ìwà ìsìláàmù ìwà ìsìláàmù kọ́lẹ̀ tó ń wí o ìwà ń tọ́rọ ọba dẹ́dà sọ̀kọ́ ìtọ́rọ bá sẹ̀mù ó di méjì àti rí ọ̀wọ̀ tí ń bẹ fún ẹ̀jẹ̀ gbogbo èèyàn wọ́n káṣíra wọ́bọ̀ àti ìsàrẹ̀yẹ àwọn alìdímà ìwọ̀ ọ̀tí ẹ̀nà àmbọ̀ ẹlẹ́ẹ̀kẹta hurmatu damili muslim torún tó gbọdọ̀ dàdúró ọwọ́ tí ń bẹ fún ẹ̀jẹ̀ mùsùlùmí mùsùlùmí tó dúó dédé pẹ̀lú tawhid tí ń kírun fọba tí ń gbáwẹ̀ tí yọ zaka irú ọ̀wọ̀ wo ní bẹ fún ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n bá ti tálẹ̀ lọ́nà òdì ọ̀nà wo ni ó gbà rí jìnú ọlọ́run tí ọba tó bá ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó ní ṣúrúmọ́tù kọtílì nọ́fì bìyẹ́dì sọ̀rọ̀ síbi ha èmi mọ́lẹ̀mí mi, mi mo lè gbà ah, lọ́n ọ̀wọ̀ owó ọlọ́run tó fún ẹ̀ ní ó ń kálukú látọwọ́ ara ẹlẹ́mì gẹ́gẹ́ náàrí ó parí ui nísìn ó ti lọ bí 10 years ago first class American embassy àti interview kò mọ́ ò lè mọ́ bí ó ṣe ń bẹ́m interview níbi oṣù méjì mẹ́ta sígbà ẹ̀rìn tí ó jẹ́rọ̀rọ̀ yàkóyó iní ń já lẹ́ nínú tírélà láti bí Haúsá ọ̀nlọ Amẹ́ríkà oúnjẹ sí bẹ Nàìjíríà ebí bí oúnjẹ àbáwà lè yọ́wà àwọn tí ó ń bẹ lẹ́wọ̀n oúnjẹ wọn bẹ̀m̀bẹ̀ ní ọ̀fì wà bẹ́ ẹn tí ń bẹ léwòsàn ibi oúnjẹ rẹ̀ wà ní lọ́wọ́ àwọn nígbà tó ń jẹ gbogbo àwọn tí ó lọ sáájì torí bí oúnjẹ ẹ̀dà bá wà nílò òmù lọ kèé tí kó oúnjẹ ní ọwà bá wa ní àbáwá o àwàlá ọba oúnjẹ wa níbi ọba wà ló kù àtàbí mi torí pé tààfin mínà nù tààfin jẹ́ èèyàn nù èèyàn fowó ara rẹ̀ rapọ̀pọ̀ fún mọ́ bàbá jẹ́mẹ̀ ó sì bọ̀ sábẹ̀ tírélà ń jẹ bí oúnjẹ ti ẹ̀wà nù tí ní ọlọ́ bá public toilet bẹ́ẹ̀mì bá lòdá sẹ́lẹ̀mí ó lòdá ọ̀nà ibi oúnjẹ kálukú wà ẹ bàbá ní ìlú bàbá tí ń gbẹ́ kàǹkà tí ń tó náà tó ń jẹ bọ́ǹsì nínú kòtò ibi ọlọ́njọ́ mọ́ sí oúnjẹ wa síbi ibi sọ ha gbogbo pàtàbà sí máa jẹ́ láyé méjì wọ́n wà agbó fún alóúnjẹ kò mí ìpẹ́ wọn nìkan o lárúbáwá ni man akala hàtà ẹn tó ẹkùn ń jẹ táàrẹ fi dé sọ́mà hàtà yẹbọrọ̀ à tí ó bà rí ìwòsàn ààwẹ̀ náà ni ó gbà tààrí ìyá padà ọwọ́wọ́ ní fún ẹ̀mí oúnkálukú tí ń gbé ọkàn lọ́rọ̀ ah, wọ́n ní oní pọ́s ní pọ́jẹ gbèsè gbèsè èlò nítorí pé e, àwọn èèyàn ń kú òlàyé lọ́nà ìfì ayé mọ́ mo fayé lẹ́kọ̀ọ́ lọ́n kọ mọ̀ pé ọwọ́ ọlọ́run tó bọ́tí وجاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه وارضاه قلت لهم صباحا صباحا بخاصة مسلم máa ń ta hásà súnmọ́ni gbogbo ẹ̀ ń bá ń jẹ̀jẹ̀ fújẹ̀ kan wọ́n ké fún ọgbọ́ ẹ̀ẹ́mẹ́rin ẹwà náà kùrán ìtọ́rọ̀ ní àmọ́ gbogbo mọ́lódídákọ̀ sìgá nígbàtẹ́ bá ń borí bí àfáàdù náà léèrè pé kí ìdájọ́ sìgá ìdájọ́ ẹ̀ halali ni fólówó haramu ni fún olòṣì nítorí pé yọ lẹ́yìn tí lẹ́yìn rẹ̀ bá ó lè bá lọ fún díẹ̀ yìí olùsì ọmọ dédé ẹ̀ olówókọ máa mú ó sọ ìmọ́ta hasa súnmọ́ni fònà gàúnà èèyàn mú ni àbí ebi okú àbí credible ìsọmọdí gègèrè ìsọmọdọ̀bọ́ sọmọdárọ́ anything torí ọdún ẹ̀kú jẹ tahasa súnmọ́ni in tí máa jẹ láyé nù fàkọ́tàdàgùn ọlọ́run wá fi sábàbí ikú rẹ̀ síbi ìjẹkújẹ ìmúkúrò tí mú فسمه في يده يتحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ترجع الجامعة irú tí mú gẹ́lẹ̀ rẹ̀ náà wọ́n tún gbélé lọ padà yọ́ ma wá tó múnú náà jánàmà bí ṣe ń pa ń pàkúpa náà ni wọ́n ma pa inú ọmọ ẹgbò lọ́tọ̀ ilé náà ma dá sẹ̀rí àfún wọ́n ma ń kọ́tẹ̀ lọ́tọ̀ bí hadidatin ẹni ọba fi ọ̀bẹ̀gún rẹ̀ hadida ọta rẹ̀ ní bàpá ogun rẹ̀ lọ́bẹ̀ pa ogun rẹ̀ ọlọ́run ni ìgbé para rẹ̀ a dápadà fún nígbàgbà ní kìámà yọ wà súnmà tún rẹ̀ lọ́rùn ìyá aná ń bẹ lọ́tọ̀ ìyá òdúrà rẹ̀ náà tún bẹ lọ́tọ̀ kò sì ní kú mọ́ wọ́n mọ̀ ń tarọ́ bí àràjẹ́bẹ̀ ní ẹ ń bá bínú sẹ́mi ọlọ́run ní ìfàyẹ́mọ́ lọ́ba borí òkè ní ń tó jọ lọ́ba ọlọ́run látò kírẹ́tì òkè fún nínú jahannama iná ọ̀tọ̀ iná jíjọ lọ́tọ̀ ṣùgbọ́n tí ìparẹ̀ yóò máa túparẹ̀ túparẹ̀ túparẹ̀ yóò sì máa jí kò ní kú padà kí wá ní bẹ́bẹ̀ tí ó ti bẹ̀pọ̀ téèmá àwọn tí ọlọ mú ní ìṣẹ̀lẹ̀ Amẹ́ríkà ìṣẹ̀lẹ̀ kò tó pé ìjọba wá pariwo fún gbogbo nítorí yóò mú ó sì lọ nánú yàrá yá ti bọ ìdí ìsàlẹ́sà níbi ọkọ̀ yóò sáti ọkọ̀ lẹ yá gbà símú ara rẹ̀ yá lóògùn oorun ẹni tí ọba ti sọ́lọ̀ pẹ̀lú ẹ̀ yóò kà máa ronú òdì títí tí èfin èdì ní ọ̀nà ọ̀fún mọ́bí tá àti mí yóò wà bàbẹ̀ cross border ọ̀pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ gbogbo bí ọdún máa kó tó rí pé ìjọba wọn tó ń sáré sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tí wọ́n bá léèyàn parẹ́ lójúmọ́ tó bá jẹ́ mẹ́wàá nàìjíríà 1000 ní amẹ́ríkà àṣẹ́yì ní ọlọ́run ní fọ̀kànbalẹ̀ tí kì rẹ̀ o tí ń dẹ́ kọ̀rọ̀lọ̀ ọkọ̀ lálárẹ̀ o ilé lálárẹ̀ o ṣùgbọ́n halawatul imani ńkọ́ adùn gbàgbọ́ tí máa jẹ́ kúrò èèyàn sẹ́sùn àwambọ̀ ìta àkọ́kọ́ fẹ́ mú ṣúrùmọ̀tù dámìlì ìntàn àmàtà gbogbo èèyàn pàtà ṣùgbọ́n ká tó man awwalu man sanna al-qatla tààlà kọ̀kọ́ pààyàn pààyàn lórílẹ̀ kí sì ní ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ jọ ìkí máa pààyàn kéèyàn ọgbọ́ ìjẹ́ ní pààyàn tẹ́mí ó kò náà gbọ́ fún rọba dẹ́dà ní sọfán níbi ní al-Qur'an sọ́tún maida wípé wàtílù aláìhìm náà abinai adam ibi annabi kò tó gẹ́rẹ́ wà máa kàtàwò èèyàn rẹ̀ létí àtàn yẹ̀wúdí in hum àrọ́dù kọtìláka fàkọ́dì kọtàlù kẹfìrọ̀ nàlàbíyá yìí kọ́blẹ̀kì tàn yẹ̀wúdí bá láwọn ọ̀pọ̀ lónìí ìwọ́kọ́ alákọ́kọ́ àìmẹ́yà nẹ́bì nìyàn ti pa kọ́nà nínú lọ́jọ́ kan báyìí kí lè ò tó sú ẹn yẹ̀wúdí wọ́n pa sí sí ànàbí ọlọ́run lọ́jọ́ kan ni ọ̀sùn máa ń pè wà ní kọ́tà látúlà àbíyá Israeli tọ́lọ́n sẹ́sẹ̀ wà tún láti rí social media tọ́ àgbáyé yìí tí ó bá mọ̀pọ̀ tún lè rí báyìí wọ́n lè tún fọ́ọ̀pù nítorí pé ìròyìn òdì ìlàyé ń gbọ́tẹ́lẹ̀ àwọn ìṣẹ́sẹ̀ wá ń yẹ pé àṣẹ́kà ní àṣẹ́ ìṣẹ́ èèyàn àà kó bàtásùn àà àà àà ẹwà ní ṣòro kó dídí ànábì sí sí ìjọkan kí wá ní ẹjọ́ mẹ́sẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn eléyìn bí wọ́n pa gbogbo ayé wọ́n mọ̀rẹ́ bí wọ́n pa gbogbo ayé lẹ́ẹ̀kẹ́rẹ̀ wọ́n mọ̀rẹ́ nìí ọba adẹ́gà ní eré ànábì wá máa ka ìtẹ̀yìn sí wọn léjì aláàmà rí àwọn méjì ọmọ ànábì adámà ni wọ́n jẹ́ اختفى المفسرون في هذين الرجلين أو ما ابن آدم من صلبه مباشرة أم هما رجلان من بني إسرائيل kan àfáà ní ẹ̀rọ méjì ẹ̀wọ̀ ní ọ̀nà mẹ́rin sáàmù sọ ni àwọn méjì náà bà ní Israeli ni nínú àti àwọn sọ̀bẹ́ àfáwàlà Hassan al-Bakri àwọn mímọ̀ wọ́n wá kú ọ̀rọ̀ wà fún wọn wípé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o àwọn méjèèjì yẹn ìbàdí ànábì Ádámà ni a ti jáde kílẹ̀ rí wa àkọ́kọ́ ní ìparí súrọ̀ nígbọ̀ pa ọmọ ìyá rẹ̀ tán kọ̀mọ́ bí ó ti sin kọ́lọ̀hún tó wá rán gùrọ́bù wa ẹ̀yẹ kanakana bó ló ṣe wá kọ ọlọ́run sálàyé rẹ̀ fine yóò sì wà jẹ́ wípé wọ́n èé sọ ọmọ bíbí ànábí adama dàrẹ́jì tí ayé sì ti ń jayé tipẹ́tipẹ́ wàkọ̀bí yàtù dẹ́fúnì tàfà alàlbàṣàríyà máa túlì zaman látàdúrú gbọ́n bẹ́yàn bá wá bá ṣe sí ayé kankan wà nímẹ̀ mẹ́sẹ̀ máa síyàn sí ẹ̀wà àdúgbà sáà méjèèjì sẹ́sẹ̀ tó wá jà àná àti kọ́ yá jẹ́ àwọn ọmọ ànàbí àdámá pilẹ̀ ó dé ní ẹlẹ́ẹ̀kejì ànábì wa sallallahu alaihi wa sallama zajiran zajiran li kulli man sawwalat lahu nafsuhu qatla ghayrihi kó lè máa jẹ́ ìjágbe mọ́ni fún gbogbo ẹni tẹ́mi rẹ̀ bá ń sọ pé pa ọmọ làkejì rẹ̀ ó ń ṣe ọlọ́mọdé àti ń sọ̀rọ̀ wípé láàtúkùtà lùnà sọ̀rọ̀ wólùmá wọn ò ní pa ẹ̀mí kan lórílẹ̀ ọlọ́yìn gba ẹ̀mí kan lára ẹnìkan ní tàbòsí ó lè ní o agbésùnmọ̀mí ní o ìjọba gan ni o ará àdúgbò gan ni o ọ̀rẹ́ sọ̀rẹ́ ni o olóòfẹ́ ìṣògùn owó ni o wọ́n sápa ẹni lọ́nà òdì lọ́nà ẹ̀ gbọ́dọ̀ dánwò ilá kíánà alábìnrin ádámàlẹ̀ àwálì kí fùlọ́n mẹ́ndàmìhà àfikọ́ jẹ́ wípé nínú ẹ̀jẹ̀ tó dáàlẹ̀ lára ẹ̀mí òfò tí ó jáde ń bẹ̀ ọmọ nàbí adama àkọ́kọ́ ọjọ́ síta fẹ́ sọ̀tàn rẹ̀ yóò pìn bẹ́ o ní sàbí ojú ànàbí kí ní ọwà fà látàdúrú jọun tí ó bá tó ẹ̀ tí wọ́n pa lónìí yóò gbà ń bẹ̀ ẹn tí wọ́n ti pàdarí lẹ́ni ó tún ti gba ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ pé wọ́n pààyàn àwọn sọ̀rọ̀bà wò ló ànàbí pé ah, kí ló alẹ́ fàbá òṣèlọ́ ni lè ànàwó torí pé a pààyàn lórílẹ̀ ọlọ́run kò lẹ̀ ń tọ́kọ́kọ́ fi lélẹ̀ nígbò sí wà á fi ẹwọ́jọ́ táyé ti ń jáyé ẹ̀dàkùn irú ẹni tí yùn bá ń bẹ lọ́rùn rẹ̀ pàdé ọlọ́jọ́gbé àdìkì àmà gbóòrò lórí ẹwọ́jọ́ tó ti kú mẹ́ kọ̀mọ́ ìdí tí ẹ fi pa gbogbo ọjọ́ ń pa Palestine lọ́nà àbòsí oníbẹ̀ Nàìjíríà pa Nàìjíríà lọ́nà àbòsí ẹwọ́ tẹ́ ẹ dórí ọmọ tẹ́ ń sẹ́yìn rẹ̀ tẹ́ ẹ dérí ẹwò wà láìpọ̀ ẹbá fún àbáwà lábẹ́rẹ́ gbogbo náà láfẹ́ títì ẹjọ́ wọn máa lọ àánú wọn gan ọlọ́ngọ́ ọmọ pàánú agbàládá ni inú ẹ̀sìn ọba dẹ́dà tí wá ń sọ wípé bá ń sọ̀tàn méjì ànàbí ó sì máa sọpọ̀ ńlọ́kọ́kọ́ sánà pípáyàn ọlọ́run ó sì máa sọpọ̀ ń gbé kẹ́nẹ̀kẹ́nẹ̀ dìde láti kọ bí ẹ̀ sí yàn a wà ní àbà ní ọmọ ànàbí adama mìí lọ́tọ̀ E rẹ̀ mi pẹ̀lú pé kẹ́ẹ̀sì fara takọ́rọ̀bà ilayya bí kùrùbáyìn wàtàfàdọ́kọ̀ ilayya bí sọ́dọ̀kọ̀ ẹ tọrẹ mi ẹ wá ti gba ìbùkún ẹ ti gbóore lótìtọ́ ọ̀pọ̀pọ̀ náà àwọn àfọ́ kọ́bílẹ̀ wọn ò gba sàárà rẹ̀ nítorí pé olóko ni gbogbo tó ti rà nínú iṣu ilókójọ àgbàdo tí kòkò rẹ̀ ti jẹ́kù àwọn kòkòrò lọ́sàjọ́ hábílà ń tiẹ̀ àgbẹ̀ ẹlẹ́ran ni òun wá àgbò tó dáa tó fáìn tẹ́kẹ́ àà tẹ́kẹ́ wá dípà ah, ọlọ́run gan ẹkọ́ ọdá sáà ní mọ́pọ̀lọ́run lélẹ́lẹ́ ti fáìn jù ni ló mú láti sánmà ọba adẹ́dà gba sọ́dákọ̀ ti abila ọba ti kọbílá kọ́lọ́lá akùlánà ó kọta méjèèjì ń jẹ́ kọ̀ wànú Kùrán kò sì wànú àdíkì ẹyọ kàrá pé ànábì sọ pé ọmọ nàbí alámà kan bẹ ń jẹ́ kọbílá but nínú tí àwọn nínú àwọn àfá àgbà lẹ́nu àwọn ọmọ Ísírẹ́lì nínú àwọn àfá àwọn tán náà bá ń sọ̀tàn tí ń bẹ lọ́dọ̀ wọn inú rẹ̀ ni ṣùgbọ́n sọ́rọ̀ bí ọ̀dọ́mà ní hadithi fẹsẹ̀ múlẹ̀ sọ́rọ̀sọ̀sọ́lám àti dìlálà Qur'an wípé ọmọ bíbí ànẹ́bì Ádámà gangan gangan iná méjèèjì kí ló wá ẹ̀ẹ́sẹ̀ Abbas Hawa أربعين ذكر وأنثى في عشرين ولادة أبي وما فوتي pẹ̀lú ìkùnlẹ̀ 20 ṣùgbọ́n kánà bí àdámà ó tó jáde láyé gangan fúnra rẹ̀ fojú ara rẹ̀ báyìí tí èun gangan tẹ́mì rẹ̀ sí ìbọ̀ngbánà tí è jáde láyé níbi tẹ́mì rẹ̀ gúnde wọ́n sì jẹ́ 40,000 ọmọ bíbí inú rẹ̀ àti àtẹlẹ́ náà ti mari ọ̀nà bímọ bóyá mẹ́jọ ló bí mẹ́wàá ọgbọ̀n ló bí náà ti bímọ náà bímọ náà bímọ ó rí rí rí rí rí rí tí wọ́n ti ka gbogbo ohun tó rí inú ọmọ tó jáde látara rẹ̀ àti èyí tó túbọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ kó nǹkan gbó tó papòdà ó rí ọmọ forty thousand. jẹ̀mọ́ kápẹ́ ní tèmi àti yín lẹ́nu pé á ah, mo fẹ́ bímọ forty thousand mo sì fẹ́ ní ọrọ̀ tí ń fi tọ́jú wọn ànábì adámọ̀tà ọ̀pọ̀ bìdà àwọn manada níbi tí ayé tó kéré dé tí è bá sọlọ́run ló sọ́tà nẹ́bí Sulaiman ta ló lè gbà pẹ̀lú nǹkan bá ń ti gbáyé kọjá àgájọ́ náà dà ọlá yẹn dà ẹni tí ń fi ìtẹ̀ fò bí plé mùsùlùmí rẹ̀ kí bí òdí lẹ́nì ní sábà ìkálọ̀ rẹ̀ máa ó ń dà gbogbo wọ́n lọ nú ìsàlẹ̀ odò wọ́n lọ múrísì àlùmọ́ níjọ́ tí bàlìkì ìsọ́dọ̀dọ̀ rẹ̀ ọkàṣẹ́ orí òkè ni nítorí pé tí wò lẹ̀ bí omi lè tẹ́bọ̀ wò kọmọ̀kò bí mabuta ẹ̀ tàbí tó tún jù bẹ́ẹ̀ lọ tàbí kìníkan glass kìníkan pọ̀tàtù wá náà tracy ẹ̀dàmà fún ọba inú rẹ̀ inú lọ báhùn àti ń jò ní ọ̀tẹ̀ ọba dẹ́dà ní ìfọ̀ rọ́bà kùrùbánà a ní ẹ̀yìn méjèèjì ẹ̀ẹ̀sún àwọ̀ ọlọ́run ọba jẹ́mọ́ ìfọ́kàlùkùn ò in tí ọjà dù ẹlòmí ọgbà in tó ń sọ pé òun ẹni ìtọrẹ ìkìnínú wọn torí pé ààrí ẹ̀rí kọbílà àti ábílà agbọ́rọ̀ máa tó àṣírí àwọn nǹkan kọ̀ọ̀kan tí pẹ́pẹ́ torí bẹ́ẹ̀ ṣe ń wò káàkiri gbogbo agboolé àwọn èèyàn sọpọ̀ ní náǹkàlẹ̀ kọbílà àti ábílà lọ́wọ́ tọba jẹ́ pé ẹni tí ń bínú rẹ tó fókọ rẹ̀ sí kọbílà wọ́n gangan zaabila ọwà lọ rẹ́ǹtì mímù kan wá tí ń bẹ̀lára muhammadu gbogbo ilé gbogbo ní orí náà ni ó jáde padà ní ilé pẹ̀lú ogun tí ń dánwò ní ó máa takò ẹni tí kò tó rí ọbalẹ̀ ní ó máa ẹni tó ní rùgbà tí ó sì lóhun sí islam alẹ́sọ̀ àtọ́lẹ́mọ́ lọ́n sọ pé kọ́ sọ bá ń fún wa ìgọ́rọ̀bà bánà ó ń kálukú tí nǹkan wájú kùrùbánù jámù ẹ̀ e ní kọ̀rọ̀bín tí ń taa fi wá súnmọ́ sọ́dọ̀ ọba dẹ́dà kí n jámù kùrùbánù kọ̀rọ̀bín ọba dẹ́dà ti pàdé nígbà sí báyìí ìtì ń kà fún ọya mú nǹkan wá láti wójú rẹ̀ mi ọlọ́run ó fi kíkú fi ilẹ̀ iná lọ́pọ̀lọpọ̀ ló fi ń sọ pé ẹwọ lílé yàn náà gan orò fún pẹ̀lú lọ́dún bá kú ṣe ń pa náà gan kọ̀yàtọ̀ fún yàn ẹpẹ́ ìrànwò lọ pàlẹ́sì ẹ̀rìn lẹ́kùkú lólóǹfọ́lọ́ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá nínú ọpọlọ tọ́lọ wọ́n jàpá ń sọkún gbogbo àwọn ẹranko lọ bá pé kí ló fẹ́ kún ìjàpá níwọ̀ erin wàhálà wo ni ọ̀rọ̀ lúọ̀ tó lè tẹ̀pa ìwọ́ ó ń sàkún kálùkù ìlú ó ní ẹ̀rọ ń bá ẹwọ bọ́lọ̀ ń ṣe so wọ́n bọ́lọ̀ lọ́n ṣe ó ní ẹ̀rẹ̀ yìí ẹ̀yìn rẹ̀ gbọ́ gbogbo àgbóyìn hmm? sọ́wájọ́ tẹ́rin sọ́rọ̀ ìkìríkà wọ́n ní àwọn àgbàlagbà ní ẹranko wá ní jàpọ̀ní ẹ̀ ọ̀rọ̀ rí orí dáa jù báyìí náà lọ kí wá lọ fẹ́fà yọ́m̀bẹ̀ ó ní ẹ̀rí pé ọlọ́run ò fojú rẹ̀ wo ó wá fojú rẹ̀ wo ilé ayé òun ní dábáyì wọ́n ní ìwọ náà lọ chéńjì olóòrùn òṣùpá ẹjọ́ tó ò chéńjì níjọ́ tí wọ́n náà bá kọ́ yìn ò ọba dẹ́dà ní ámù nǹkan ẹ̀wà nínú dúkìá rẹ̀ ó tún fún ní nǹkan tí ẹ̀gọ́ ò lè gbà ó ní wà láta yẹ́mọ̀ mọ́lọ́kọ̀ bí ìsàmínú tó ń ti kún wà láti bí àkìrí ilẹ̀ àtòmìnì ẹ mọ́ fún aláìní ní tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́yìn náà ń rú ẹ̀ ogun ó fi ń tọ́jọ jú ilẹ̀ ọlọ́wọ̀ bá tẹ́lì kejì ọ̀lọ́lá àpùlẹ́nẹ̀kì in tí ó tẹ̀lú ẹ̀jáde ní wípé tasọ̀dákùnà máa ní wàtàkọ̀rọ̀bùnà máa ní fàtùkù Ẹ̀sàn rẹ̀ lọ́dọ̀ ọ̀mọ̀ wípé láàkùtù lánìí ń pa ọ̀nà ẹni kí gbà sọ pé kí lọ fẹ́ pàmí sí innama yataqabbalu Allahu minal muttaqin bọ́lọ̀ ń se máa ṣe lù ìtẹ́sí ọlọ́run náà ẹ ń bá ti páyọ ọlọ́run kò sí tọ́fọ́lọ́n tọ́lọ́run ò ní gbà nítorí pé ìpáyọ ọlọ́run náà yóò mo bẹ̀rù ọlọ́run lọ fà ní wọ́n náà bẹ̀rù rẹ sọ́gbà ti bẹ̀rẹ̀ tó ń chéǹjì ní ìsìn yóò gba ah. ṣùgbọ́n lẹ́yìn bọ́ sọ́pà ìráyà yàdákàlì tẹ̀kùtúlá ní tó ọba kọjàlẹ̀ tó lọ́ọ̀sá pàmínà ni máa ánàbì bá fìfin yẹ̀díyà ilẹ̀ ìkàlẹ̀ àkùtúlá yìí ni gbọ́wọ̀ mi fi ọ̀lá ilẹ̀ wípé mo fẹ́ fi pa ọba dé màálẹ̀ kí lè mọ̀ tọ̀dálẹ̀ man hujima

máa ana bí bá ti pín yẹ̀díyà ilé ìkẹlẹ̀ àpùtúlẹ̀k ah ìní gbọ́wọ́ sí ọ padà ju pé mo fẹ́ dìfẹ́ǹdì ara mi tí è sí ìṣe pé mo gbòrò pé mo fẹ́ pa ọ́ ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ kẹta ọwà bí masala wọ́n ní bó sì ṣe wà ní ẹ̀sìn wa o náà nà ìdákánà lè kìtàlù kìtàlà fítínà tí ìsùnhìbà lè muslim ayẹ̀ tẹ́sílímà lè kọ̀tílìhì lè muslim tó bá ti jẹ́ wípé a parẹ́ ní àparẹ́ ní wàhálà fìtì náà ni ṣùgbọ́n àrin mẹ́lò ti tẹ́lẹ̀ àrin mùsùlùmí méjì parẹ́ sọ pé máa pọ́dánù pé àwọn mẹ́sì tẹ́lẹ̀ jù kí ló sọ máa gbọ́ ẹ̀ máa sọ ẹ̀ tí ti sọ̀rọ̀ ìnáà jẹ́ Sulaiman ẹ̀ tó fẹ́ sì jẹ́ Salima ah, wọ́n ní kéèyàn ọmọ gbọ̀wọ́ ẹ̀ lọ́dà tó bá ti jẹ́ mùsùlùmí lọ́fẹ́ fẹ́ fi hàn níbo láti rẹ́rìí eléyìí anábì wa sallallahu alaihi wasallam in sọ fún Abu Dharr ìjọ kàfẹ́ yá Abu Dharr ìtẹ́kì sẹ́yìnfà min khushabin níjọ́ fìtínà bá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí yóò ti ṣẹlẹ̀ lọ́mọlọ́wọ́ ṣùgbọ́n jọ níjọ́ náà lọ́n ìdàtọ́ bá lọ rí wá láti dìfẹ́ndì ara rẹ̀ níjọ́ náà lọ́n igi ni ó fi fẹ́ o kí ni ìdàgíbẹ̀ kìnáyà àdàpẹ́pẹ́ dàtífìtì náà ìjọba fẹ́ fi ṣọ́ fún òfìṣọ́ wàhálà òṣòmìnà àfáàn rọ́dà tàràdọ́ ìsìmọ́nù tó jẹ́ olórí wa nígbàtí àní a fẹ́ pa tí a gbogbo Madina rọ́dà mẹ́n àrọ́dà dìfáàn gbogbo àwọn tí a fẹ́ rọgbàdí kí wọ́n bà pa nínú sọ̀hábà àtàmà sọ̀hábà ó ní fàfádà bil umma bi nafsihi ó fi rẹ̀ lẹ́fún umma yìí nítorí tẹ́lẹ̀ ìbá ń gbọ́wọ́ tẹ́lẹ̀ iná ń gbọ́wọ́ usmanu ni ó kù mọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ó kù ọwọ́ adáfira rẹ̀ lẹ́ lẹ́mi pé di wọn ma jẹ́

alkọ́ọ̀tì wàkún abúdàlọ́yìn màbìlúmà níjọ́ náà lọ́n wá jẹ́rú ọlọ́run tí wọ́n bó sí tọ́jẹ́ pé ní wọ́n pa wà látàkún abúdàlọ́yìn alkọ́ọ̀tìlà má jẹ́ ẹrú ọlọ́run pààyàn tọ́nà mẹ́jọ ọjọ́ ọlọ́run pààyàn o jẹ́ ọjọ́ pé wọ́n ní àpáni ilé ìrìnà ọ̀tún gbogbo a jẹ́ wípé kí lọ wá bí in tó bí àṣírí rẹ̀ ní o jẹ́ àti sọ̀fẹ́sẹ́yìn ó sọ́lọ́ ni ìdá àtàwájà alìmùsùlùmánì bí sẹ̀ìfìhìmá níwàá mi bí sẹ̀ìfìhìmá gbogbo bàtí múmìnì méjì bẹ́ dojú ìdàkọ́ra wọn fàlẹ̀kọ́jùlù wálé mọ̀kútúrú fi nà àtẹni ọba pa ẹnìkejì àtẹni tí a pa wọ́n jọ hm? wọ́n náà هذا القاتل يا رسول الله àti ẹ̀gbọ́ tẹ́ntọ́ pààyàn rí ànàbí sábà bọ́ọ̀lù mọ̀kútùn kí tún ní ọ̀ràn tẹ́ntí pa náà tó dá ànàbí lọ dára لأنه كان حريصا على قتل أخيه àníyàn ni ṣe bí ọwọ́ ẹni kejì lọ yá ebó náà gbẹ́dàtẹ̀ ebó náà fẹ́ pọmọ yẹ́ ni kí ni ìsìláàmù ò fi jẹ́kọwọ́ ti ọ̀rọ̀ àìmẹ́jọwọ́ rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ìsìláàmù wọ́n jọ ṣe déédéé ti ìyàtọ̀ ọ̀jẹ̀ ni ọmọ àyà wá ń sọ fọmọ ìyá rẹ̀ wípé la'in basata ilayya yadaka litaqtulani ma ana bibasitin yadiya ilayka liaqtulaka tó o bá gbọ́wọ́ kọ́ pa mi sí ìmìrìta lẹ́sì inni akhafullaha rabbal alamin nítorí wípé à ìbẹ̀rù ọba tó dàálẹ̀ wọ́n tún sàwọ́ tún jọ tó bá di gbangba alìkíyàmù kí lọ wá sí fọ́mọ̀ ìyá kí ni ọba dẹ́gà ti gbẹ̀yìn alamari yawon min rahman a tẹ̀síwájú fi kúfàtí kọ́ọ̀dìmà in ká na fi lọ́mọ̀rì bá kìíyà ní kúfàtí bọ́ tó bá dẹ́gà tó lẹ́mẹ̀ sáà ń bẹ̀ kuma ti gbà tí ó bá ti gbà ní ibn lai tààrà àwọn lórí kí ni ó mú ní èèyàn yá lálìkíyàmù ọlọ́njọ́ ọlọ́run dákun tá a bá pàdé rẹ̀ gbangba lè kíyàmá ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ méjì ò sí lọ́wọ́ tèmi o búra ní kàṣẹ rẹ̀ mo sì máa ń sàdó àwọn fọ́pọ̀lọpọ̀ ẹni tó bá jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ à ń bọ̀ bí gbogbo àwọn àwọn tó jẹ́ pé silent killer ni wọ́n tí wọ́n bá tó pààyàn tán ẹ̀yìn wọn tún láyé ọ wà ẹ̀yìn wọn ni òfin ó tún wà tí wọ́n sì mọ̀ pé àwọn kẹ́ẹ̀ẹ́ pé wọ́n mismanage wọ́n manage ẹ̀ manage ibú ó ní gbogbo ń kálukú náà gbàdìẹ̀ ẹ̀ǹtí ń kírun déédé medical doctor tọ́n lọ ń rọ́ tọ́n lọ gbẹ̀ tọ́n lọ gbá tọ́n láwú tó o sì ń pa àwọn èèyàn fi rọ̀n lábẹ́nu ìyẹ́wò mọ̀túkúlà sàrọ̀ ẹ̀ àápàdé kidnapper wo ló ń kálukú ń pariwo àwọn pàyànpàyàn náà bẹ̀ta àjọ ń wá mọ́sálásí tàjọ ń gbé o tàjọ ń rà báyìí tó ń kálukú náà ti ń sẹ́fún rẹ̀ òun náà ó ti mọ bí ṣe rógùn

látọ̀dọ̀ rẹ̀ àti kó oríjínwà òpònúnú wa ní ọmọ sọ pé ọlọ́run ọba tó bá sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ mi dáríjì ẹ̀ṣẹ̀ lélẹ̀ o ẹ̀ṣẹ̀ gbogbo ẹmbà lánúnú wa yóò máa pa ìpọ̀ bà dẹ́dà ẹ̀ṣẹ̀ lélẹ̀ yóò wọ́n wá ń bí àrẹ́bí léèrè nígbà tọ̀sọ̀ wípé tó bá sì tó táì mọ̀ kan ah àtọ́lùsí ó kò sẹ́ntọ́kàn rẹ̀ balẹ̀ mọ́ ọba dẹ́dà dákùn dáwà padà sọ́dọ̀ rẹ̀ rọ́dàn jẹ̀mílà ní ìdápadà tí ń tọ́ da tí ó sì wá láǹfààní

وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام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 شأن الدماء دين ما عظم الإسلام شأن الدماء وللدماء حرمة عظيمة في هذا الدين الحنيف لذلك قسم أهل العلم هذه الحرمات أقساما فقالوا حرمة دم الإنسان عامة سواء كان مؤمنا أو كافرا ذكرا كان أو أنثى صغيرا كان أو كبيرا فربنا سبحانه وتعالى قد جعل ثواب من أحيا نفسا واحدة كمن أحيا جميع الأنفس وكذلك ربنا سبحانه وتعالى جعل وزر من قتل نفسا بغير حق كمن قتل الناس جميعا من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الآية أمة الإسلام ربنا سبحانه وتعالى عظم شأن الدماء حرمة دم الإنسان عامة والقسم الثاني حرمة دماء أهل الذمة فسنعرج على هذه المسائل بدقة ليون من الرحمن وكذلك حرمة دم المسلم المسلم لدمه حرمة عظيمة وقد أعلن صلى الله عليه وسلم على رؤوس الناس في حجة الوداع في خطبته الطويلة وسنأتي إليها فيما بعد إن شاء الله تعالى والقسم الرابع حرمة قتل النفس بيد صاحبها حرمة قتل النفس بيد صاحبها لا يجوز لأحد أن يقتل نفسه وقد صح صلى الله عليه وسلم الحديث الذي أخذه من بخاري ومسلم في يوم الحديث أبي هريرة قال صلى الله عليه وسلم من تحسى سما فقتل نفسه فسمه في يدي فحساه في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن قتل نفسه بحديدة فحديدته بيده في في نار جهنم خالدا مخلدا فيها أبدا ومن ارتد من جبل فإنه يرتدي في نار جهنم خالدا مخلدا فيها أبدا الحديث بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام ومن تعظيم الله لحرمة الدماء أن قص علينا قصة ابني آدم في سورة المائدة وأمر نبيه محمد صلى الله عليه وسلم بتلاوة هذه القصة بقوله تعالى واتل عليه نبأ بني آدم نبأ بني آدم إذ قربا قربانا واتل عليه نبأ بني آدم بالحق إذ قربا قربانا فقد قلنا للعلم فأي قصة في القرآن أعقب الله سبحانه وتعالى قوله فيه بقص بالحق لا بد أن يتركز مفسر هذه الآية على ما صح عن الله وصح عن رسول الله صلى الله عليه وسلم لأنه من أصدق من الله حديثا ومن أصدق من الله قيل فما فائدة الزيادة بعد أن قل قال الله سبحانه وتعالى بالحق واتل عليهم نبأ ابني آدم بالحق هما ولد سلبي ولد سلبي آدم مباشرة على ما صح من أقوال العلم وقد خالفه أحسن البصري لكن أنا تفسر هذا لأنه صح عن رسول الله صلى الله عليه وسلم أن هذا القاتل هو أول من سن القتلة وربنا سبحانه وتعالى أعقب هذه القصة بتعليم القراب إياه كيفية الدفن وهل قضية الدفن تخفى على البشرية منذ أن خلق الله السماوات والأرض إلى أهد ولدي آدم غير ولدي سلبه فالكلام فالجواب لا أمة الإسلام ورد عن أحدهما قال له قابيل وهو القاتل والثاني هذه وهو المقتول ما صعاد عن الله ولا عن رسول الله صلى الله عليه وسلم وهذا إنما هو مما نقله العلماء من علماء إسرائيل أمة الإسلام ربنا سبحانه وتعالى أمر نبيه بتلاوة قصة ابني آدم بالحق ماذا حصل وما حدث بينهما إذ قربا قربانا أمر الله سبحانه وتعالى أن يتقرب إليه بقربان ويتصدق إليه بصدقة لكن ما أخبرنا بسبب هذه هذا التصدق فنقف هو تعالى والثاني أخرج أخبث ما عنده لله سبحانه وتعالى فتقبل الله من المؤمن التقي وردع على غيره صدقته فقال لأخيه غيرا وحسنا عليه انتقب انتقب اختلف يعني اهل العلم في عدم دفاعه عن نفسه وبقوله لئن بسطت الي لك ان تنصر ما انا باسة يدي اليك لك الا اقوال عديده ولكن اقرب الى الصواب من هذه الاقوال ان القتال اذا كان كتاب فتنه بين رجلين مسلمين الأفضل والأفضل منهما من كف الأذى عن صاحبه ومن استسلم للقتل منهما من غير أن يرد على صاحبه لما جاء من قصة مسلم محمد بن مسلم ما ذكر الرسول صلى الله عليه وسلم قال الرسول صلى الله عليه وسلم ألقي قمك على وجهك وكن عبد الله المقتول ولا تكن عبد الله القاتل وكذلك نعيه أبا ذر حتى قتلوه ظلما وجورا ولما جاء في الصحيحين من الزجر إذا توجع المسلمان بسيفيهما ماذا تصرف عنهما إذا توجه المسلمان بسيفيهما وفي رواية إذا توجه المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار قال يا رسول الله فها هذا القاتل فما بال المقتول قال إنه كان حريصا على قتل أخيه أسأل الله الذي رفع السماوات بغير عمل أسأل الله الذي رفع السماوات بغير عمل كما تظهر ألسنتنا كما طهر أيدينا من دماء صحابة رسوله فليطهر لنا ألسنتنا من أعراضهم وكما تظهر أيدينا من دماء صحابة رسوله فليطهر أيدينا كذلك من دماء المسلمين ومن أعراضهم كذلك لأن رسول الله صلى الله عليه وسلم قد حذرنا ونهانا وزجرنا بقوله لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سمى الحسن فنسأل الله تعالى أن يقينا سوء العاقبة وأن يرزقنا حسن الخاتمة وأن يوفقنا في جميع أمورنا جدها وجدها وهو على ذلك قدير وزن كبير ونجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز إسلام المسلمين اللهم ربنا أعز زيت والمسلمين اللهم ربنا أعز ذلك الإسلام والمسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نعمل فلا كانوا على الذنوب والمعاصي اللهم أنت أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلنا في كنفك يا رحم الراحمين اللهم اجعلنا في كنفك يا رحم الراحمين ربنا اجعل هذا البلد آمنا اللهم ربنا واجعل هذا البلد آمنا ورجع عملنا إليك ردا جميلا يا رحم الراحمين عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى مرض بأمري بدأ فيه بنفسي وصلنا بملكته وصلى بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في سنة ثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you. presence. Ààrí, ààrí kí ní kékeré nù. Ó máa ń ṣe ẹ̀pọ̀ ní orúkú. Allahu Akbar, Allahu لا إله إلا الله لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الخلل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسطة أريد أن تبوء بإثمي وإثمك فتكون فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه نفسه قتل أخيه في الأرض ليريه ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري فهو عري سوءة أخي فأصبح من النادمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي يلقي الروح من أمره على من يشاء من عبادي لينذر لينذر يوم تلاقى يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله